òun náà sì ni ntó mú kí ẹni tọ̀hún kúkọ̀ láti ṣe islam nítorí pé ọ̀nà tí oníkálukú wa ń tọ̀ ìgbàgbọ́ kálukú wa ni pé ọ̀nà yẹn ló lè mú kó wọn padà rí àlùjánnà ìgbàgbọ́ kálukú oníkí ọ̀nà tó ń tọ̀ iná ló lè jẹ́ kó wọn padà rí àlùjánnà wọ̀. kódà gan tó bá tún yẹ̀ wò ní abẹ́ àbúradà ẹ̀sìn islam yìí ó rí i pé lẹ́yìn tí gbogbo wa ti jọ ń jẹ́ mùsùlùmí àwọn èèyàn tó pín sóríṣiríṣi ọ̀nà míì lérò wípé ìmọ̀ jẹ́ mùsùlùmí o eléyìí tí ọjọ́ kó gbogbo wa pọ̀ kò lè tètè sọ̀nà bóun ó sì rálì jẹ́ náà wọ̀ fóun. eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kó tún jẹ́ pé wọ́n tún gba ọ̀nà míì tọ́pẹ́ ká tó yàtọ̀ síta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa yatamanna al-jami' min kulli ma hum alayhi an yanalu al-janna ntí kálukú sì ń fẹ́ látàrí gbogbo ntí ń ṣe òun náà ní báwo lòun ó ti ṣe rà wọ̀ alìjáná yìí ọ̀wọ́n púpọ̀ sílàtúlọ̀ alìjáná tó sílàtúlọ́ wọ́sílàtúlọ́hì ọ̀ọ́lìyà ẹrù ọlọ́run ọba làlìjẹ́nà kìí ṣe ẹrù èèyàn ẹrù ọlọ́run ọba sì wọn púpọ̀ ọlọ́run dàkún má ṣe lè wọ̀ wá. nínú ìṣẹ̀lẹ̀ kan láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rán àwọn kan níṣẹ́ lábẹ́ àkóso ọ̀kan nínú àwọn sàhábà jíjáde tí wọ́n jáde kúrò ní inú Madina ẹni tí wọ́n fi ṣe alákòóso fún àwọn sàábé yìí ìgbà tí ó ṣe àkíyèsí gbólóhùn tánàbí sọ eléyìí ti ṣe gbólóhùn ẹgbọ́rọ̀ sí lẹ́nu nínú tó gbogbo tó bá fi payín láṣẹ bóyá nǹkan náà dùn mẹ́yìn àbí ò dùn mẹ́yìn ọba yín láàmú tàbí ọba yín láàmú ọwọ́ á sọ fún àwọn ẹni tí wọ́n ń bẹ ní abẹ́ àkóso rẹ̀ pé kó ní kálukú ọlọ ṣẹ́gi wá wọ́n ṣẹ́gi ọ̀pọ̀ ó ní kí wọ́n dáná sí i kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú náà lọ́kọ̀ọ̀kan tó apá kan nínú àwọn ẹni tó dàgbà tí ń bẹ láàrin wọn wọ́n ní ẹmẹ́ ti jà kó sínú náà yẹn o ìdí ni wípé ṣebí torí ká má bàa wọ́n ná làṣẹ ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ètò àwọn ànílò ń bẹnu lónìí ṣebí torí ká má bàa wọná láti tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam torí ẹ̀wọ̀n náà máa rántí gbogbo gbà tí wọ́n bá bí ọ léèrè kí ló dé tó fi tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa èsì rẹ̀ ni pé nítorí kí n má bàa wọná torí kí n lè bàa wọ aljanna ìdí sì ni tó fi jẹ́ pé àmọ́ rí púpọ̀ nínú àwọn sàhábà pàápàá jùlọ nínú àwọn al-A'rabi àwọn al-A'rab ẹ rí i pé wọ́n wá bá nàbì sallallahu alayhi wa sallam ìbéèrè tọ́pọ̀lọpọ̀ nínú wọn máa ṣe ni pé fún mi nírò nípa iṣẹ́ kan tó ṣe pé tí mo bá ṣe màá rí àlùjánnà wọ̀ fún mi nírò nípa iṣẹ́ tó ṣe pé tí mo bá ṣe màá rí àlùjánnà wọ̀ bẹ́ẹ̀ sì ni lọ́pọ̀lọpọ̀ àyè níbi tí anabi sallallahu alayhi wa sallam tó náà ti ń polongo ẹ̀sìn islam níbi tí anabi fi ń yé wọn ní pé ẹgbà islam nítorí kí dúdú àti funfun nínú àwọn èèyàn kún lè bàa jẹ́ ni tó ṣe pé wọ́n padà máa jẹ́ ọmọ lẹ́yìn fún yín tẹ́sì fi tara bẹ́ẹ̀ tẹ́ jèrè ayé tẹ́sì jèrè alqiyam torí aljanna yìí ó pàtàkì gan-an wàláhì nítorí ẹ̀ làwọn ṣe kọ́ nípa ẹ̀sìn islam nítorí ẹ̀ nìwọ ṣe ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọba wa nítorí ẹ̀ ìnìwọ ṣe ń gbìyànjú láti rí wípé gbogbo ní tó o bá gbọ́ ò ń gbìyànjú láti lò ò ń gbìyànjú láti fi ṣe wa wò nítorí kò wù mí gẹ́gẹ́ bí o ti ṣe wù wọ́ wípé ká parí ilé ayé yìí ká wá parí rẹ̀ sínú ná ọlọ́run dákun má ṣe wa lọ́ọ́ máa ná. aljanna òun náà ni darussalam darussalam ilé ọ̀la eléyìí tó ṣe pé ọlọ́run bá ti pèsè kalẹ̀ di àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo alìjẹ́nà òun náà nílé ọ̀la eléyìí tó ọlọ́run bá ti pèsè kalẹ̀ di àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ni tàbí obìnrin ilé yìí ọlọ́run pèsè rẹ̀ kalẹ̀ di wọn pé náà ni wọ́n wọ̀ tó bá di lọ́la kéyàmù àwa lè sọ nípa alìjẹ́nà yìí gba èrò orí wa tàbí àlọ́ táwọn kan ti pa kalẹ̀ nítorí pé àlùjànnà àwọn ò débẹ̀ rí a sì mẹ́ni tó débẹ̀ rí ṣùgbọ́n àmọ́ ìpè ọlọ́wọ́n ọba ló dá àlùjànnà ọlọ́wọ́n ọba tó sì dá ó ṣàlàyé rẹ̀ fún wa nínú alukur'an ó sì àlàyé rẹ̀ fún wa yéké nínú ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an ó ròyìn rẹ̀ àfi bí ìgbà tó sọ pé èèyàn ń wò níwájú èèyàn bẹ́ẹ̀ ni àfi sídìí sunnah anabi muhammed sallallahu alayhi wa sallam nítorí àtìlẹ́bà sọ nípa àlìjánná nítorí pé súnà anabi sallallahu alayhi wa sallam ó ṣe àlàyé yéké nípa kí là ń pè lálìjánná àti pé báwo lálìjánná ti ṣe rí nítorí pé anabi wọ àlìjánná rí anabi wọ inú àlìjánná rí torí ẹ ẹni tó bá sì débẹ̀ nìkan ló lè sọ torí ẹ ló ṣe jẹ́ pé àyè méjì péré ń láti lè rí àlàyé kí ni wọ́n ń pè lálìjánná báwo la alìjánà ti ṣe rí alìjánà yìí báyìí ilé kan ní tọ́lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ bí àwọn olùgbàgbọ́ òdodo tá à ń pè ní almu'minun ilé kan ní tí ọlọ́wọ́n bá ti pèsè kalẹ̀ bí àwọn olùgbàfàfọ́lọ́ àwọn ẹni tá à ń pè ní almuslimun alìjánà yìí òun náà ni baba ńlá wa anabi adam aleyhi salam iná lọ́lọ́wọ́n bá mú wa gbé iná alìjánà ní anabi adam alayhi salam àti yánlá wa hawa iná ni wọ́n gbé ṣáájú kótó di wípé ọlọ́wọ́n bá ní kí wọ́n máa sọ̀kalẹ̀ bọ̀ wá sí orílẹ̀ alìjẹ́nà yìí báyìí òun náà ni alìjẹ́nà tá a fẹ́ wọ̀ tó bá di lọ́la kìá yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àlọ́ eléyìí tó ṣe pé wọ́n ń pa nínú àwọn israeliyat àti àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nínú àwọn tírà tafsir tẹlomi ọsọ ikpe alijanna yẹn ikpe ń bẹ ní Aden ní Yemen ẹlòmíì sọ pé alijanna yẹn ó ń bẹ ní lukani ní Hind ní India kò rí bẹ́ẹ̀ alijanna tá a fẹ́ gangan òun tá a sì fẹ́ sọ nípa rẹ̀ yìí ibẹ̀ náà lọ́lọ́run ti ní kí baba ńlá wa anabi Adam aleyhi salam kò ti sọ kalẹ̀ ẹnì kan ní wọ alijanna àfikọ́jẹ́ mùsùlùmí àfikọ́jẹ́ múmìnì ẹ̀yẹ́ sì máa gbẹ̀yìn ò lè jẹ́ múmi ní àsìkò tí kọ́kọ́ jẹ́ mùsùlùmí ná ọlọ́wọ́n bò pèsè àlùjánnà kalẹ̀ fún ẹlòmíì tó yàtọ̀ sí àwọn eléyìí torí pé ilé ìkẹ́ni ọlọ́wọ́n bá kì í sì kẹ́ni kankan nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn ẹni tó gbélé ayé tí wọ́n fi sin lọ́wọ́ ọba wa eléyìí ló fà á lọ́lọ́wọ́n bá fi ń ṣe kìlọ̀kìlọ̀ fún wa nínú àwọn àyà alukur'an láti sojú kòkòrò rí i pé gbogbo ìgbà tá à ń bẹ ní mùsùlùmí ni o yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun ẹ páyà Ọlọ́run ọba nípa apá pípáyà rẹ̀ ẹ sì má ṣe gbà láti kú àyàfi nípò pé tó bá fẹ́ rálì jẹ́ náwọ̀ ọ islam kò sí ọ̀nà àbújá kò sí ọ̀nà míì téèyàn lè gbà téèyàn lè fi lè ṣe alábàápàdé àti rálì jẹ́ téèyàn ọ̀bá jẹ́ mùsùlùmí ìdí nì tó fi jẹ́ pé àti jẹ́ mùsùlùmí ó dára púpọ̀ ṣùgbọ́n tún dára púpọ̀ sí ipe ká máa kọ́ nípa ìsìláàmù yìí nítorí kí ìsìláàmù wa kó lè bàa jẹ́ àfojoojúmọ́ dánmárán èèyàn wa lè wọ àlùjánnà nítorí kó ti jẹ́ mùsùlùmí lásán lórúkọ àbí wọ́n ń pè ní múmìnì lásán lórúkọ láì jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ó sọ nínú alukur'an ó ní alladhina amanu bi ayatina. وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون الله أبا روين إقامة نتيو والجنة نالا ونتيو قولون àwọn ẹni tó gba àwọn ayọ̀ ọlọ́run ọba gbọ́ tí wọ́n ṣàtakò sí wọ́n sọpá sọsẹ̀ sílẹ̀ fún àwọn àṣẹ ọlọ́run ọba wa wọn ò fìgbà kankan yẹn sí wọ́n sì tún wá jẹ́ mùsùlùmí mo ti gbàgbọ́ ṣùgbọ́n mi ní bá yín ṣe islam àwọn kan ní ó wà àlùjáná o mo ti gbàgbọ́ èmi pẹ̀lú yín jọ jẹ́ mùsùlùmí àwọn ní ó àlùjáná ní anna aljannata dara almuslimin nítorí pé àlùjáná tẹ̀rí yẹn ilé àwọn mùsùlùmí ni ọlọ́run máa sọ fáwọn eléyìí pé udkhulu al-jannata ẹ wọ àlùjànnà antum wa azwajukum tuhbarun ẹ̀yin àtàwọn ìyàwó yín ẹ̀yin àtàwọn ọkọ yín ẹ máa dunnú nínú àlùjànnà wọ́n á máa wá kó àwọn abọ́ àwọn abọ́ oúnjẹ tó ṣe pé gold ni wọ́n fi rọ wọ́n bẹ́ẹ̀ náà ni àwọn kọ́pù téèyàn máa fi mú nǹkan tó náà jẹ́ pé gold ni wọ́n fi rọ wọ́n wọ́n á máa kó yín wọn ká ibẹ̀ wọ́n ti máa fún wọn lóúnjẹ òní wọ́n ti máa gba nǹkan tí wọ́n mú ẹni tí wọ́n ń sìn fẹ́ gbogbo ntẹ́mi máa fẹ́ ń bẹ nínú àlùjánnà gbogbo ntí sì máa dùn mójú ní rírí ó ń bẹ nínú àlùjánnà ọlọ́run á ní nínú rẹ̀ lẹ́ẹ̀ máa bẹ gbére kése ẹ̀ ní jáde kó ń bẹ torí ìdẹ̀ra àlùjánnà kò lè jẹ́ ìdẹ̀ra lódodo àyàfi kọjá pé yẹn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé torí tí wọ́n lọ tọ́wò ó sì tún jáde ń bẹ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kò sí gbádùn bẹ́ẹ̀ wọ́láhì nítorí pé gbogbo gbádùn yóò tún padà di ìyà tí wọn bá bi ọ́ léèrè lẹ́yìn ọgọ́rùn ọdún pé sọ gbádùn rí ọ sọ pé ọgbádùn rí jọ kan pàápàá jùlọ tó bá ti pé láti inú aljanna ni wọn ti sọ yẹn sínú túbú téèyàn tún ti ń jẹ àlékún ìyà so ṣùgbọ́n ìdùnnú ọmọ aljanna ó náà ní pé inú ní ọmọ abẹ láéláé ọlọ́nkọ́ máa ṣe lé wọ̀ wa ọlọ́ni aljanna ni إذن لا تنال الجنة إلا برحمة الله ثم بعملك ó lè ra aljanna wọ̀ àyàfi pẹ̀lú kí Ọlọ́run àjùlọ rẹ̀ àánú rẹ̀ lẹ́yìn náà iṣẹ́ tó gbélé ayé ṣe àánú Ọlọ́run lásán kò lè gbé ọdọ aljanna ní ìgbà tí wọ́n bá jẹ́ káfíìr àánú Ọlọ́run kò lè gbé ọdọ aljanna nígbà tó bá kú tó jẹ́ munafiq àyàfi kó jẹ́ ni tó ṣe é pé ó jẹ́ musliman àbí kò jẹ́ mu'minan ni lò fi lè rálì jẹ́nà wọ̀ ìwà lẹ́sìn ìwà lẹ́sìn eléyìí ọ̀rọ̀ lásán ni o fẹ́ni tí kì bá sin lọ́n torí pé àkọ́kọ́ wà òun náà ni kò sin lọ́n ẹni tí ẹ̀sìn bá ti yọ kúrò nínú wa rẹ̀ ìwà lásán òtún bá ń tẹ ẹ̀rọ ló ń gbé ká. bákan náà ẹ̀rí tí èèyàn bá ti wọnú àlùjánnà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí èèyàn kì í kú nínú rẹ̀ má o èèyàn kì í kú nínú ẹ̀ kò sí bá a ṣe lè lọ́lá tó láyé kò sí bá a ṣe lè máa gbádùn tó láyé kò sí bí ìdẹ̀ra ṣe lè pọ̀ jaburata lọ́wọ́ wa tó láyé tí ìbànújẹ́ òní máa dorí wa kodò láwọn lẹ́ẹ̀kan láàrin pàápàá jùlọ nígbà tá a bá rántí kú tá a bá rántí pákó ó sì máa ń pẹ́ púpọ̀ fáwọn bàbá olówó àwọn ọlọ́lá ilé ayé kí wọ́n tó ronú kú nítorí wípé àwọn kì í sábà jáde sáwọn èèyàn àwọn kì í máa ti ń lọ nínú ìgboro àti nínú ìlú àyàfi tí ọlọ́run bá ní kíjà bó sẹ́nìkan tó súnmọ́ wọn àbí kò tiẹ̀ sí àwọn gangan lára bí kọ́má rẹ̀ kú àbí kí bàbá àbí ìyá rẹ̀ kó kú àbí kọ́rẹ́ rẹ̀ mẹ́tímẹ́tí kan kú ìgbà náà ló náà bẹ̀rẹ̀ sí ní rántí pé èèyàn máa kú ìgbà náà ló náà bẹ̀rẹ̀ sí ní rántí pé èèyàn máa kú torí ẹ̀ iná sọ pé láàtọ̀ ìbẹ̀lẹ̀ làáyíṣẹ́ máa dá mẹ́tìmọ́nà gọ́sẹ̀tẹ̀ lẹ́dẹ́ẹ̀tò wọn ní kí ni adùn tó wà nínú gbèsè ayé nígbà tó ṣe pé gbogbo adùnnú rẹ̀ òun náà ní ìbànújẹ́ máa mú kọ́mọ́dùn nígbà míì torí kò sí bá a ṣe lè máa gbádùn tó kò sí bá a ṣe lè wà nínú ọlá tó nígbà tá a bá rántí pákó níjọ kan omi inú ọkọ yẹn ni wọn abẹrẹ sí ní máa pé àṣẹlẹ ayé ìkọjá máa kankan ikú òsì fún àwọn ọmọ alìjẹnà ní ìgbà tí àwọn bá wọ alìjẹnà ọlọ́ni innal muttaqina fi maqamin amin fi jannatin wa uyun yalbasuna min sundusin wa istabraqin mutaqabilin la yadhuquna fiha al-mawta illa al-mawtata al-ula wa waqahum adhab al-jahim ọlọ́run yìí àwọn aljanna ipò tí wọ́n wà àti inú dẹ̀ra ńláńlá tí wọ́n wà ọlọ́run wá fi kún fún wọn o ipe wọn ò tún ní tọ́kú wò máa bẹ̀. ikú ti di òpin látòrí táyé ń fáwọn ọmọ aljanna ìdí nu tó fi jẹ́ pé ńgbàtà Nabi sallallahu alaihi wasallam ṣaláṣí abubakar radiyallahu anhu nígbà tó wọlé lọ bá anabi sallallahu alaihi wasallam níbi tí wọ́n tẹ̀ sí ó fẹnu kó anabi sallallahu alaihi wasallam lójú ó sì sọ pé ó dùn láàyè àti lókù ikú tọ́lọ̀ wọn bá kọ pókù náà ló ti kú yìí o kò tún síkú mi mà fún ọ ikú tọ́lọ̀ ń kọ pókù náà ló ti kú yìí kò síkú mi mà fún ọ èsì ọ̀rọ̀ mẹ́mẹ́ fáwọn aláìgbàgbọ́ wọ́n sọ pé táwọn bá kú àwọn tún lè padà wá bí kò wọ́n padà wá lọ́bọ àbí kí wọ́n padà wálé ayé lálàbàwọn àbí kí wọ́n padà wálé ayé lálàǹgbà àbí kí wọ́n tiẹ̀ padà wálé ayé màláìkà àbí kí wọ́n padà wálé ayé lẹ́ni rere ìgbàgbọ́ tí wọ́n ní pé tó bá kú lẹ́ni rere ó padà wálé ayé láwòrán tó tún dáa ju ètò tí wà lọ tẹ́lẹ̀ tó bá wá kú lẹ́ni burúkú ó padà wá sílé ayé láwòrán tó burú táyọ̀ ètí wọ́n wà tẹ́lẹ̀ eléyìí tí Yorùbá náà ń pè ní àkúdàáyà lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn ẹni tó máa ń nígbàgbọ́ ru eléyìí mushrikuna ni wọn o àwọn ọ̀sẹ̀bọ ni wọn kò sí nínú gbàgbọ́ àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹyìn láti dọ́tọ́ náà ti sọ tíra kalẹ̀ àwọn ẹni tó ń tẹ̀lé tíra tó ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run kò sí nínú gbàgbọ́ tiwọn wípé téèyàn bá tún kú yóò tún padà wá sílé ayé yìí nídàmí ẹ̀ríkìtẹ́ nìkan bá kú nísìn àsìkò tó kú sí ó kú lọ́mọ ọba ni ẹ máa wá ṣe dárò ẹ dorí kodò ẹ máa bara jẹ pé ha ikú mà dóró kò jẹ́ lágbájá ó lè jọba tẹ́sí ma pé tí máa ń bẹ láyé kì í ṣe dandan náà ní jọba tó nìkan lọ́mọ ọba ni yẹkúkú sọ nìkan lọ́mọ ọba ọmọ ọba pọ̀ tó fẹ́ jọba báwo ló ṣe wá jẹ́ ipe ńgbà tí kú pa òun ni òjò ó lè jọba ẹ wá sọ pé ayé bá mọ̀ nígbà tó ọba tuntun lé ayé wá ìwọ lágbájá ọba nìkan ọ̀yàn mọ̀ èèyàn ọmọ ọba mọ́ bó náà ti ń yàn sápò tí ibò àti kálukú ń sọ ìwé wa kan náà ni chance ẹyọ kan lóni tó bá ti lè lose ẹ lose ẹ nìyẹn wọn kì í ṣàtúnṣe níjọgbìn dàlùkìyàmù ẹnìkan sọ ikú tó ń bá kú kó wọn sọ àgé sínú sàárè òun nítorí pé tó bá jọgbìn dàlùkìyàmù nígbà tí gbogbo nǹkan bá dojú sún yàn òun ọmọ ọyàn àwọn náṣẹlà kó tó di pé fáìlì tòun náà déwájú inṣàlọ inṣàlọ nígbà sọ pé kà khamsina alf sana wípé ìbùbù jọ́gbìn ní alqiyam ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ni fifty thousand years ẹ wòye náfìlà tó wọ́n yàn kó tó di pé fáìlì tó ń bọ́ wájú ọ̀ ń tanra rẹ jẹ gbogbo ìta ti ṣe tá fi kú náà ni lẹ́yìn tá a bá ti lọ tán kò sí àyè àtúnṣe máa wò torí di eléyìí báyìí alìjẹ́nà yẹn tí yẹn bá ti wọ̀ kò sí kú ń bẹ̀ mọ́ eléyìí lọ́yọ̀ kémi pẹ̀lú rẹ̀ ọmọ àdùn kí ẹ ṣe ilé ayé alfẹ́niyà ètò ìsìnkú yọ ọ̀tàn kò sí tẹ́lẹ̀ àìsí máa ní ó sì gbẹ̀yìn ilé ayé yìí kò sí tẹ́lẹ̀ àìsí máa ní ó gbẹ̀yìn rẹ̀ torí ẹ̀ wọn náà rí i pé ò ní tẹ́lẹ̀ o sì ti ní nìsín àìní máa ó gbẹ̀yìn rẹ̀ o ti jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ ọ̀ ń jẹ́ nǹkan nìsín àìjẹ́ nǹkan kan máa ní ó gbẹ̀yìn rẹ̀ fa kullu ma lahu bidaya fa nihayatuhu mahtumah gbogbo nǹkan tẹ́ bá ti rí tó ní bẹ̀rẹ̀ láyé ìparí rẹ̀ dájú o ìparí rẹ̀ dájú pọpẹ bọyá yóò dìtàn ilé ayé yà á kú mbẹ ṣùgbọ́n lálùjáná kò sí kú mbẹ lè má dá nítorí pé ìdára yẹn kò lè pé àyàfi kọ́ mọ́ sí kú mbẹ tíkú bá tún wà mbẹ wàhálà yóò ti pọ̀ jù ikú tó wà nílé ayé tá a mọ̀ pàápù tá a sì mọ̀ pé gbogbo ń tá a kó jọ nínú ilé ayé kó síbi tá a kú lọ ẹ wò bí kánjú kánjú kánjú bó ti ṣe dàgbésí ayé wa rú tó torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò pé màá kú màá kú mo lè kú at any time torí ẹ̀ mo gbọ́dọ̀ sọ̀nà kó wọn tẹ̀mí lọ́wọ́ á tó o bá kó wọn wá à gbogbo nǹkan dàrú o ó sì mọ̀ pé òun ó ní ikú gan lójú kó wọn máa kan lójú ok ikú gan lójú kó wọn máa kan lójú pé kó wọn yàn tẹ ọ lọ́wọ́ lọ́wọ́ tó pé tó bá tẹ ọ lọ́wọ́ níbi kan tó kó lọ ó ní bẹ́ẹ̀ ni òun níbi kan tó ń kó lọ ṣùgbọ́n tó bá ti wà lárọ̀ọ́wọ́ tó òun sáwọn ẹni tí ó jogún òun ní àná ó sì jogún ẹ̀ la hawla wala quwwata illa billah so èdè ni tó fi jẹ́ pé oríire fáwọn ọmọ alìjẹ́nà ọlọ́wọ́n ọba mẹ́sìlẹ̀ wọ̀ tiwa náà ikú ń bẹ nílé ayé ṣùgbọ́n kò sí ikú ńkọ́ nínú alìjẹ́nà kò síkú nínú alìjẹ́nà a sì ti sọ ipá àwọn anábì ọlọ tó ń dimi àti ti ga tó kò sí kan wọn tó fẹ́ kú kò sí kan wọn tó fẹ́ kú ńgbà tó kú dé ṣùgbọ́n anabi sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá mú sẹ̀sà láàrin kọ́ máa bẹ́ẹ̀ lé ayé lọ àti kó kú anabi sallallahu alaihi wa sallam sí sẹ̀sà ó ní kò sí anabi kan tí àsìkò gbóde bá àyàsí kọ́ lọ́wọ́n bó mú sẹ̀sà láàrin kọ́ máa bẹ́ẹ̀ àti kó kú anabi sí sẹ̀sà ó ní ar-rafiq àwọn alábàárìn tó ga jù ni mo fẹ́ wà láàrin wọn àwọn àwọn tó ti kú nínú àwọn ànábì Ọlọ́run àwọn aránṣẹ́ Ọlọ́run àwọn siddiqina àwọn shuhada àwọn salihin àwọn arrafiqil a'la alábàárìn tó ga jù àárín wọn mo fẹ́ wà níta Aisha gbọ́ tànàbí sọnù tànàbí sísá yé lẹ torí ẹ anabi Ibrahim aleyhi salam ṣe bá rí ní ìgbà tí ikú dé tànàbí Ibrahim aleyhi salam tí kú sì sọ fún un ọlọ́ọ̀ni mẹ́ni wa anabi ibrahim alayhi salam ó lè mi tí mo jẹ́ khalilu rahman lótú gbẹ̀mí mi ikú ni bẹ́ẹ̀ ni báwo ni khalilu rahman ní o ti ṣe máa bẹ̀rù àti pàdé arrahman ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ èsì tí kaniláyà khalilu rahman báwo ni o ti ṣe máa bẹ̀rù àti pàdé arrahman ah ló bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpọ̀ yánà báyìí la anabi ibrahim alayhi salam ti lọ anabi wa musa alayhi salam malayika kú wa láwòrán yẹn ibn taymiyyah rahmatulahi alayhi ó nígbà tó kọ́ wá anabi musa ọ̀dà mà pé malayika kú ni kó sì wá láwòrán yẹn ọlọ́ni mẹ́mi rẹ wá inú bí anabi musa ìwọ gẹ́gẹ́ bíi taani báwo ni wọ́n jẹ́ sọ́lọ́n anabi musa di ìgbájúbò ojú malayika kú sì yọ bọ́ bẹ́ẹ̀ ni ni ikú ó dàbí ìwọ náà ni kápé màlẹ́kà kú sọ fún ọ pé ó pin fún ọ lónìí o mo sì fi yí ọ pé màá mẹ́mí rẹ lọ lónìí ah bí ò sí nǹkan kan ó gbìyànjú bí kápé orí rámú ọwọ́ fún lọ́rùn pé kí n ta ló ń bá sọ báà ah màá sọ fún ọ bí mo ti ṣe jẹ bóyá lọ jẹ ọmọ ọkù ọmọ ọkù tí ó kù so báyìí màlẹ́kà kú mójú padà lọ bọ́ lọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá sì dojú padà sáyé rẹ̀. wà lọ sọ fún Musa kí Musa kọ fọwọ́ lé ẹ̀yìn màálù iye irun tí ń bẹ lára ibi tó fọwọ́ léwu á sì fún lọ́dún kọ̀ọ̀kan sí màlẹ́kà kú sọ fún anabi Musa bẹ́ẹ̀ anabi Musa pé lẹ́yìn gbogbo ọdún yẹn kọ́ ikú náà ni ajẹ́ pé máa mú mi lọ́ba ni kò sẹ́ni tó fẹ́ kú jẹ̀mọ́ ẹni tí à ń jẹ jù láyé ọ̀fẹ́ kú kátó pé ẹni tí ń gbádùn jù kámẹ́sẹ̀ tí ì sùn àwọn ẹni tí kò gbádùn jù kò jìyà jù. torí ẹ̀ àmọ́ àkú náà ni ṣùgbọ́n nínú aljanna kò sí kú ma ìdí nu tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ fún wa nínú adé ti kan pé lẹ́yìn ìgbà tó máa ná bá wa ná tán táwọn ọmọ aljanna sí wa aljanna tán ọlọ́wọ́n wa ni kí wọ́n lọ mú ikú wa ikú gangan gangan kí ẹsẹ̀ mọ̀lẹ́kà kú kí wọ́n mú ikú gangan gangan tí ń pa wa ọlọ́wọ́n ni kí wọ́n mú wa láwòrán àgbò gbogbo owó ti dá mà ṣebí gbogbo wa náà láàrí nígbà tí wọ́n mẹ́mí wa lọ kálukú ọmọ wa ké nínú àwọn ọmọ àlùjànnà ẹmẹjẹ ari àṣẹ kínníkínní tún wá wá àwọn ọmọ náà pé káàbọ̀ wọ́n la ti ń retí ti pẹ́ tí ẹ wá máa mú wa lọ ìyá ìpọ̀ ẹ̀rí nǹkan mẹ́ masaibu qawmin inda qawmin fawaidu àdánwò àwọn kan àǹfààní àwọn mi àdánwò ní rírí kú jẹ́ fọmọ àlùjànnà nínú àlùjànnà ìdùnnú ńlá lọ́jẹ́ fọmọ aná nínú ọ̀nà nígbà tí kèfèrí tó bá rí tọ́lọ́ ń ṣe dájọ́ láàrin àwọn ẹranko tọ́lọ́ ń gbẹ̀san fẹ́ranko aláìní o lọ́wọ́ ètò ní o ló ti torí pọ̀ ní o tọ́kàn tọ́lọ́ wọn ní kí gbogbo wọn tún parẹ́ láàrin àwọn ẹranko yìí àti kan tí wọ́n gbẹ̀san lọ́dọ̀ àti tí jẹ tí wọn dé pẹ̀ káfíìrì náà kuntu turaba nígbà tó bá rí yà á ó ṣe òkè lọ́mọ èmi náà má dé pẹ̀ gan kémi náà tiẹ̀ ti di nǹkan àgbàgbé ikú tó wá yọ pé yẹs wọ́n là ń retí máa wá mú wa lọ ọlọ́run á ní kí wọ́n dúnbó kú wọ́n ti mú aláwòrán àgbò kí wọ́n dúnbó rẹ̀ lágbẹ̀ni méjì àlùjẹ́nà àti iná ọlọ́run àmọ́ sọ́sọ́ máa àlùjẹ́nà ìbẹ̀lẹ̀ yẹn máa wà lọ gbére kése kò sí kú má ebi náà láti dún yẹn ẹ̀yin ọmọ náà ìrònú ìbànújẹ́ sẹ́yìn náà inú nánà lẹ́yìn náà máa lọ wà gbére kése kò sí kú ma wàlà hawla wàlà quwwata illa billah kò sí kú ma nínú àlùjẹ́nà sebele iná lọ yẹ kémi pẹ̀lú rẹ ká gbìyànjú láti rí pé àwa náà rí àlùjẹ́nà wọn kì í rí láì ṣe sùúrù o wọn kì í rí àlùjẹ́nà wọ láì ṣe sùúrù nítorí pé a ti mà nígbà nǹkan méjì wà nílé ayé bíi tó jẹ́ pé àwọn náà ní nǹkan tó lọ́lá jù tọ́mi èèyàn ti ń lépa àti rí mú bóyá kéèyàn lọ́lá kó lówó àbí kéèyàn lọ́lá kó nímà kéèyàn lọ́lá kéèyàn lówó àbí kéèyàn lọ́lá kéèyàn nímà ọlá ńlá ni méjèèjì ẹni tọ́lọ́ wọn bá bá fún nímà ọlá ńlá lọ́lọ́run fún ọlá yẹn kọjá ń tá lè fowó rà ọkọjá ń tá lè fi gbà pààrọ̀ fún mi lówó ọgbà màmí kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni ẹni tọ́lọ́wọ́n bá bá dá lọ́lá tọ́lọ́ ń ṣàánú rẹ̀ tọ́lọ́wọ́n bá fún lówó ilé ayé yìí ọlá ńlá ni pàápàá jùlọ tó ní tìǹbà jẹ́ mùsùlùmí tí sì ń lówó yìí lọ́nà tó dáa wàláì ọlá ńlá ni. a sì ti mà pé kíní kejì wọn wọn ò ṣeé rí láì ṣe wàhálà kò sí gbìyànjú ti ṣe lè lówó tí ò ní ṣe wàhálà kò sì sí gbìyànjú ṣe lè nímà tí ò ní jìyà àwọn nǹkan méjèèjì yẹn wọn kì í rí wọn nílé ayé ń bí àyàfi pẹ̀lú wàhálà ẹnìkan á sọ pé òun ò sí wàhálà tó ń fi lówó irọ́ lọ pa nítorí pé tó bá kó bàbá rẹ̀ lọ bá jogún wàhálà náà ló ṣe ṣé bó ṣe sùúrù tí bàbá fi kú ní pẹ̀lẹ́kùtù ní ìrọ̀wọ́ nírọ̀wọ́ rọsẹ̀ èyí ṣe tó ọ̀sá bàbá rẹ̀ ládàá bí bàbá ò lè tètè lọ kó kówó kọ́ wa rí bó rò wó kó sùúrù náà ni sùúrù gidi ló ṣe pé kí bàbá ó fi kú nírọ̀wọ́rọ̀sẹ̀ kó jogún wọn ó sì máa ń yọ wàhálà tó ṣe lórí ẹ bá wa pín ẹ bá wa pín ẹ bá wa pín à ń sọ pé lọ́wọ́ kò tí ì tó pín torí pé àwọn ọmọ kan nínú àwọn ọmọ yẹn àwọn ń ti wọn àti ìgboro ibi tí wọ́n wà sọ̀rọ̀ pé wàhálà náà ní gbogbo tó ń sin yẹn kó tó di kówó tì ọ́ lọ́wọ́ torí àwọn sọ pé wọlé sèkìtì sábàlì máa lè dóhùn náà mẹ́sàkọ́tì wọn kì í rówó láì ṣe wàhálà wọn kì í rówó láì ṣe wàhálà so ìdí nìyí tó fi jẹ́ pé ẹnìkan òní rálẹ̀ jẹ́ náà wọ láì ṣe sùúrù o á ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ á ṣe sùúrù lórí àti jìnnà sí tọ́lọ̀ ń ṣe léwọ̀ á wá ṣe sùúrù lórí àdánwò àmì wò anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn lọ́nà wọn máa dán wa wò bàbá ti ṣe ga sí làdánwò wọn máa ga bàbá ti ṣe ga sí làdánwò tọ́lọ̀ ó gbé kó kálukú ọ̀gá torí ẹ àwọn anabi Ọlọ́run àwọn ló tóbi jù ládàáwò àwọn ló ga jù ládàáwò ọ wàá lè ṣe sùúrù ọ ń bara jẹ ọ lè ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ̀ ọmọ pé ńgbà tí Ramadan ti tán báyìí ìwọ ti pa sọ̀láàtì tì ẹni tí ó sì pàtì ìgbà tọ́lọ̀ ń bá kọ́ ní bájàmá ó sì ń bẹ nínú wa ẹni tó ti pé tó bá yẹ ní jàmá jùmọ̀ à kò tún ṣe sọ̀láàtì ní jàmá àmà ìyókù ilé ti ń ṣe àti ibi iṣẹ́ rẹ̀ ṣebí wọn mọ̀ ikú ọ̀pọ̀ nínú wa ẹni tó ṣe pé kò mọ̀ pé nǹkan kan jẹ́ islam tó tayọ ká ṣe sọ̀láàtì ṣebí a sì mọ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ náà ló nínú wa tó ṣe yí pé wọn ò lè ṣe sùúrù níbi àti sẹ́lọ̀ wọ́n ń ní gbogbo ìgbà ni ọtí mímu zina ṣíṣe irọ́ pípa ẹ̀gàn ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀ wọ́n nínú ṣíṣe wọn ẹ dákun báwo la ti ṣe fẹ́ rà àlùjánnà wọ̀ tí wọ́n sọ fún wa pé àwọn amùsùà wọ́n wà àlùjáná ni àwọn tó ṣe pé wọn ò bìlà fòfin ọlọ́run ẹrù pé wọ́n rán àlùjáná wọ̀ ni wàláyé ẹni tí ń ṣe tọ́lọ́wọ́n bá lójú méjèèjì àfi kọ́lọ́wọ́n bó tún fàánù rẹ̀ kún fún un ló fi lè rà àlùjáná wọ̀ báwo wà lẹni tí ń ṣe lọ́run lójú méjèèjọ báwo lẹni tó ṣe pé kò fi jọ́kàn gbọ́ tọ́lọ́run rí kò sì fi jọ́kàn pé tànàbì sallallahu alaihi wasallam ní nǹkan pàtàkì ẹ dákun báwo ni irú wọn ṣe fẹ́ rà àlùjáná wọ̀ ó lè ṣe sùúrù lórí àdánwò tó dé bọ àmì wò kékeré lásán lọ́lọ́run ọba gbé bọ ó ti ń bara jẹ́ ó ti tara rẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ wọ́n ní ha ẹbọ lẹ́ ń gbé lọ sóríta ó ní sọ orí tó wà mẹ́ nísìn oríta mẹ́ta wọn ni ń gbé yìí lọ pẹ̀lú ògo Ọlọ́run toríta mẹ́jọ náà ń bọ̀ ẹ́ a'udhu billahi minash shaitani rajim bóòlù àti ìrùkọ afẹ́rẹ́ àlìjẹ́ ń náwọ̀ bẹ́ẹ̀ jẹ́ pọ́lọ́mọba dán wa wò. أبي òye أم am أن an الجنة؟ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين، ya'lamu as-sabirin báwo lẹ ṣe rò pé ra aljanna wọ̀ ní ìgbà tó ṣe pé Ọlọ́run bá mọ àwọn ẹni tó ṣe jihad nínú yín ó sì mọ àwọn ẹni tó ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ ó sì mọ àwọn ẹni tó ṣe jihad nínú yín ó sì mọ àwọn ẹni tí ń bára jẹ́ tí ò lè ṣe sùúrù síbẹ̀ náà ní kálukú náà kàn ra aljanna wọ̀. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب sẹ́rù kẹ́kàn rà lìjánná wọ̀ bẹ́ẹ̀ ni ṣé bọ́lá wọn bá ti ń pa ti ń pòwe sun yín lóríṣiríṣi ó ń pàkíyèsí yín lọ sídìí àwọn ẹni tó ti síwájú yín àwọn tó tẹ̀lé tàwọn ànábì ọlọ́run ọba lójú méjèèjì tí ò sábòsí tí ò sí mùnásìkí nínú ṣèṣì wọn tádàwò bá wọn tàmí wo ṣe wọn lóríṣiríṣi tọ́lọ̀ wọn bá mú kí ilẹ̀ kó mímọ́ wọn lẹ́sẹ̀ síbẹ̀síbẹ̀ wọn yẹ wọn ò gbé kúrò lórí ìgbàgbọ́ òdodo ọwọ́ nǹkan tí wọ́n kàn sọ fáwọn anábì ọlọ́ọ̀ni pétọ̀ ẹni tá a bá tẹ̀lé tọ́lọ́wọ́ lọ́wọ́ ràn wá lọ́wọ́ ẹni tá a bá tẹ̀lé tọ́lọ́wọ́ lọ́wọ́ bọ́ ràn wá sí ẹ dákun torí tọ́lọ́ ìgbà wo ṣe náà dé pèsè pa àgbà pé kò ní dé o ìgbà wo ni lórí kí sùúrù wo tó jákùn kí wọn á ló ṣe wọ àmì wo ló ti sí ọ àdánwò wo ló ti bọ ó sì ti pàtó Ọlọ́run ọba ti pátápátá ọyàn Ọlọ́run ọba lódì wọn pé kò sí tí ó fi ọ ṣe torí pé wọn ti dàfàtì lọ́wọ́ ọlọ wàlà hawla wàlà quwwata illa billah aljannatu la tunalu bitamanni mọ̀ọ́rán kan rẹ̀ mọ̀ọ́rán kan rẹ̀ wọ́n yìí tara abẹ́ wàlìjẹ́nà o ee wàláhi wọ́n yìí tara abẹ́ wàlìjẹ́nà ẹ mọ̀ pé torí káwọn èèyàn lè wà àlìjẹ́nà ni wọ́n ṣe lọ́ọ́ ṣe jihad tí wọ́n kú bẹ́ẹ̀ ẹ mọ̀ pé torí káwọn èèyàn lè wà àlìjẹ́nà náà ṣe kó gbogbo nítorí wọn bá fún wọn èyí táwọn ò lè ná sójú ọ̀nà ọlọ́run ni wọ́n ṣe ná sójú ọ̀nà ọlọ́run wípé táwọn bá ti rà àlìjẹ́nà ó tó àwọn ẹ mọ̀ pé torí káwọn èèyàn kún lè rà àlìjẹ́nà ni wọ́n ṣe ń dunnú lórí pọ́mọ àwọn kú nítorí tọ́lọ̀ wọ́n ń dunnú pé bàbá àwọn kú nítorí tọ́lọ̀ wọ́n ń dunnú pọ́pọ́ èwo làwọn arí ṣe náà rí èwo làwọn arí ṣe náà rí tí halẹ̀ kan pọ̀ irọ́ lásán kàkà kàkà kàkà kàkà rírì ó ti pọ̀ jù ìhàlẹ̀ lórí irọ́ àwọn là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ńsẹ́lárìtì àwọn ẹni tó jìyà tó tó tó tó ṣe pé ti jẹ nǹkan míì ma lórí ẹ̀sìn ìsìláàmù yìí báyìí oyè wo ni wọ́n jẹ oyè wo ni wọ́n jẹ ju pé àwọn fẹ́ wà lìjánà lọ wọ́n á ti wọ́n jẹ kìnìún àdínì ẹkùn àdínì erin àdínì ọ̀ní àdínì ehoro àdínì alábàáwọn àdínì ìgbín àdínì irọ́ lásán lọ́ba tí wàá jó yẹun ọ́ àmọ́ àwọ̀ pẹ̀tọ́ ikú là ń retí sá kásì wàláhì ẹ̀tànjẹ ti pọ̀jù nù gbèsè ayé tiwa àfi ká sì dẹ́kun rẹ̀ torí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run wàlẹ́ ọ̀wọ́n ta yọ gbogbo wẹ̀dẹ́wẹ̀dẹ́ tá à ń ṣe ọ̀wọ́n ta yọ ní téèyàn lè máa ṣe dọ̀wọ̀ ẹ̀kẹ́ torí di eléyìí báyìí àwọn ẹrú ọlọ́run ọba lódodo àwọn ẹrú ọlọ́run ti ń bẹ̀rù ọlọ́run lódodo ẹ̀jẹ̀ á kà nípa àtàn ìgbésí ayé wọn káwọn náà ò ẹ̀rù ọlọ́run á máa bá yàn tí èèyàn bá ń wò pé tá a bá mọ̀ ti lọ́ ọmọ tánu ọ̀wé ìta bá mọ̀ ti rí ṣe ń bì náà ni. Khabbab ibn al-Arat radiyallahu anhu lọ́jọ́ ogun Badr anabi sallallahu alayhi wa sallam tó ń sọ fún àwọn sàábé sọ́tún ẹjà sósì ẹjà sọ́tún ẹjà sósì lẹ́yìn tó ti bẹ́ẹ̀ lọ́n lóru jọ́n tí Ali bin Abi Talib radiyallahu anhu. Oni ní kò kọ́ ẹnìkankan nínú kámpù anabi sallallahu alayhi wa sallam ní òru ọjọ́ tí ọjọ́ ogun bádàrú ń kọ́ àárọ̀ àsìkò pé kálukú sùn hàrùn sànàbí wa muhammed sallallahu alayhi wa sallam anabi ọ̀nbẹ̀lọ́n nínú sọ̀láàtù qiyamul layl tó ṣe ń sunkún aya rẹ̀ sì ń hó àfi bí ìgbà tómi bá ń hó nínú kòkò sallallahu alayhi wa sallam pé wọ́n lọ́n tí ìparun bá fi lè dé báwọn èèyàn tí mo kó wá yìí lónìí kò tún sẹ́ni tí ó sìn ọmọ lókè pẹ̀ ànábì ń tọ́ka sí pé tí ikú bá fi lè pa àwọn sàábé ìyàtọ̀ hún ó ti parí sọ́bọ̀ náà lànàbì gbẹ̀yìn ìsìláàmù ọ̀bá ti sí má torí ìwọ ọlọ́run mọ̀jẹ̀ wọn oorun o jájá àjàlání àjàṣẹ́gun ẹni kò fún àjà ó ní bẹ́ẹ̀ lànàbì ń sàdúrà bàtìlẹ̀ wọn á máa anábì wọn sọ fáwọn sábà pé ẹja sọ́tún ẹja sósì o torí pé tẹ ẹ bá jà sọ́tún tẹ ẹja sósì tọlọmba ni kẹ kú sójú ogun yìí ẹ wọ àlìjẹnà kan àrùdó hasamá wàtò wàlọ ìbú rẹ fífi àwọn sámà méjèèjì àtìlẹ méjèèjì subhanallah ọlọ́dàkùn má ṣe lé wọ̀ wá ọlọ́run má ìpín wa nínú àlìjẹ́nà ní pé ọ̀wọ́ pa aṣọ ń pa rẹ̀ aka nípa rẹ̀ ṣùgbọ́n ojú wa lórí nípa rẹ̀ nínú alukur'an ẹnu wa ló sọ nípa rẹ̀ nílẹ̀ ayé ń bì ṣùgbọ́n àní tó alìjẹ́nà ẹ̀ wò ọlọ́dà kò má ṣe lè wọ̀ wá ọlọ́run má jẹ́ kí ti wó rí bíi tàwọn ẹni tó ṣe pé wọ́n sòfò alìjẹ́nà tó bá di lọ́la kìyà. sàbẹ̀ ìwà sọ fún ànàbì pé ìgbọ́ntẹ́ wí anabi ní ẹja sọ́tún ẹja sósì kẹlẹ bá jogún aljanna tí ìbú rẹ̀ tó jẹ́ fífi àwọn sáma méjèèjì àtìlẹ̀ méjèèjì sàbí yìí sì ń jẹ dẹbínú mélòó kan lọ́wọ́ dẹbínú mélòó ló lè kó lọ́wọ́ látẹ̀lẹ́wọ́ kan mélòó ló lè kó lọ́wọ́ látẹ̀lẹ́wọ́ kan ó ní tó ń bá sẹ̀mí dìgbà tó ń tó jẹ dẹbínú ìtàn ajẹ́pẹ́ mi ò ń gùn ìsìnkú para rẹ̀ sàbẹ̀ ìwà bọ́ sàárín àwọn kèfèrí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà sọ́tún jà sósì bí ti ń sá wọn làwọn náà ń sá báyìí ló ṣe kú sójú ogun torí àlùjáná wọn jàmá ọ̀wọ́n ṣe rí àwọn ọmọ tí ń gbé bọ́ǹbù káyọ̀ àwọn tí ń pààyàn ń pakúpa ọ̀ àwọn tó ń takùtọ̀ lọ́n tó ń takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lórúkọ pé ṣe Islam ojú kòkòrò pé àwọn fẹ́ wà àlùjáná làwọn náà máa ń ṣe yìí yẹn kó àwọn afa kan ló fún wọn fatiwa bẹ́ẹ̀ pété bá lọ para yín bá aljanna ni jàre torí pé kálukú ń wá aljanna ní kálukú ṣe ń ṣe ń tẹ̀rí ti ń ṣe torí ẹ̀ tó o bá lè ṣe sùúrù o lè ra aljanna wọ̀ ọlọ́ni wa jazahum bima sabaru jannatan wa harira ọlọ́run san wọ́n lẹ́san nítorí sùúrù wọn pẹ̀lú aljanna àti aṣọ àháríyà tá a bá lè ṣe sùúrù a lè ra àlùjánnà wọ̀ ẹ rí i pé ọ̀la ilé ayé ó ń bùkátà sùúrù báwo wá lọ́la talqiyama ó ń bùkátà bàbá àtìyá sùúrù bákan náà àlùjánnà tá à ń sọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ilé kan ní tó ga ilé tó ga púpọ̀ nìyí la laghwun fiha wala ta'thim ìsọkúsọ ò sí nínú àlùjánnà ọ̀rọ̀ tí sì mú ni dẹ́ṣẹ̀ wọ́n yẹn sọ ń bẹ̀ yẹn gbọ́ ń bẹ̀ nílẹ̀ ayé ń bí àṣẹ rírìkúrì àṣìṣe gbọ́gbọ́kúgbọ́ lọ títí ńlọ́jẹ́ kí kálukú ń fa àgbàlá dílé rẹ̀ ṣùgbọ́n tó ń ti àgbàlá tó fàdílé rẹ̀ àìmọye gbọ́kúgbọ́ lọ́ọ́ máa gbọ́ àìmọye sọkúsọ ní ọmọ wa bọ létí rẹ bílẹ ayé ṣe rí nu bíyẹn bá tilẹ̀kùn márí tíyẹn ti gbogbo fèrèsé bíyẹn bá sí wíńdò no tíyẹn bá sí rédíò ó lè gbọ́gbọ́ kúgbọ́ bó bá sí tẹlifíṣàn ó lè gbọ́gbọ́ kúgbọ́ ṣùgbọ́n lálẹ́ jẹ́ nà kò sí ibi tí ọ̀rọ̀ gbọ́kúgbọ̀ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ó ti wá sí etí ọmọ àlùjànnà ilé ńlá ni ilé ìtọ́jú kémi pẹ̀lú rẹ ká sojú kòkòrò àti wọ́bẹ̀ ọlọ́ni la yasma'una fiha lagwan wala ta'thima illa qilan salaman salama ọ̀rọ̀ sọkúsọ òní gbọ́ nínú àlùjànnà ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí múni dẹ́ṣẹ̀ wọn ní gbọnà àlùjáde àlàáfíà fún yín àlàáfíà fún yín iná ní tí wọn máa gbọnà àlùjáde kọlọ wọn sì lè wọ wa. tọ́ àlùjáde yìí àdìsí kan wá nínú sahih imam bukhari àti muslim láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ igbó ń gbà wá látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run sọ pé a'dadtu li'ibadi as-salihin ma la 'aynun ra'at wa la udhunun sami'at wa la khatara 'ala qalbi bashar anabi lọ́lọ́run sọ pé mo ti pèsè kalẹ̀ o di àwọn ẹrú mi àwọn olùṣe nǹkan kan tó dára tójú kan ò rírí nǹkan kan tó dára tètè kan ọ̀gbọ́ rí nǹkan kan tó dára tí òru wúyẹ́rí lọ́kàn ẹnìkan ọlọ́ni mo ti pèsè rẹ̀ lẹ̀dí àwọn ẹrú mi tí wọ́n jẹ́ olùṣe àwọn ẹrú mi gbogbo alẹ́rú ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́n bá ọ́ àwọn ẹni tí yóò fi sí ààyè yìí ọ́ àwọn ìyàsọ́tọ̀ ó ní as-salihin li ibadiy as-salihin àwọn ẹrú mi olùṣe dáadáa ìpèníjà ńlá ni a ti jẹ́ ẹrú ọlọ́ọ̀ nípa pọ́lọ̀ ń dá wa ṣùgbọ́n sí ẹrú ọlọ́ọ̀ ló ṣe rere là wa kálukú kó bira rẹ̀ léèrè ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń ṣe rere lódodo ṣùgbọ́n bó ti ń fọwọ́ ọ̀tún ṣe rere ló ń fọwọ́ sí bàjẹ́ irú àwọn eléyìí ò lè ra àlùjáná wọ̀ gbogbo rere tó ṣe kalẹ̀ rẹ́gẹ́dẹ́ kárí mi ń bàjẹ́ nítorí pé bó ń ṣe ń ṣe rere lápá kan òun sì ń fẹ́ kí wọ́n máa fọ rere nípa rẹ̀ lápá kejì so gbogbo dáadáa tẹ́yẹ pé ìwọ náà náà lọ fọwọ́ ara rẹ fi má wọn náà ló tún ti wó wọn náà lọ ń bàjẹ́ dáadáa tẹ́lómi fọwọ́ ara rẹ má ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn òfófó àwọn àwà burúkú kò jọ sẹ́kù fún kò ní jẹ́ oréré kan jẹ tó bá dijọ́ gbẹ̀ndà òkè àná torí ẹ̀ àwọn ẹrú ọlọ́run tí wọ́n jẹ́ olùṣerere ọlọ́run pèsè lé ìkalẹ̀ fún anábì sọ yìí pé etí ń jẹ́rìí òdodo sí ntọ́lọ̀ ń sọ yìí ó tún bẹ nínú alukur'an nínú suratu sajda ọlọ́ọ̀ni fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun ẹ̀mí kan máa ń ti ọlọ́run gbé pamọ́ fún wọn dáadáa nínú tí máa mú kójú èèyàn tutù kò sẹ́mi kàtọ́ mà nípa rẹ̀ tí ì bá sọ ọlọ́ọ̀tọ́ dáná eléyìí jẹ́ ẹ̀san fún wọn lórí tí wọ́n gbélé ayé sèlú àlìjáná tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o àlìjáná tó ga gan ni o ó sì sẹ̀ púpọ̀ àlìjáná yìí gba ọ̀gá ó sì sẹ̀ púpọ̀ ọ̀gá láyè ọ̀gá nípò ọ̀gá ni ti ń bẹnu ẹ̀ ó sì ga láwọn ẹni tí ó wọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ó sọ nípa alukur'an nípa aljanna ó ní wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal-ard u'iddat lil-muttaqin ẹ yára o ibi táwọn èèyàn ti máa ṣe ìdíje nu o ibi táwọn èèyàn ti máa sọ lórí borí nìyẹn o ibi táwọn èèyàn ti máa léra wọn láré ni o ẹ sáré ẹ yára ẹ léra yín láré lọ sí di àforíjìn látọ̀dọ̀ Ọlọ́run ẹ léra yín láré lọ sí di àlìjánà àlìjánà wo Ọlọ́run ní ṣíṣe rẹ̀ ìbú rẹ̀ ṣíṣe àwọn sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni subhanallah wàlẹ́ owó wa ọlọ́run kò ṣe iṣẹ́ àti rí bẹ́ẹ̀ wọ̀ nírọ̀rùn fún wa kó wá fi wá ṣe kòńgẹ́ àti wọ́bẹ̀. ìbú rẹ̀ ṣíṣe sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ọlọ́run òun pèsè rẹ̀ kálẹ̀ di àwọn olùbẹ̀rù òun ni o olùpáyọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ àlùjáná wọ̀ tàlùjáná tó dàrú mọ́tàkìyìn ilé àwọn olùpáyọ̀ ọlọ́run lálẹ́jẹ̀nà kọ́lọ̀ ń sì wá lọ́kàn nínú wọn. ọlọ́ni sábìkù ilé àmọ́kìtìrọ̀ ti mi rọ́bìkù wọ́jẹ́ nàtẹ̀ àrùdù ha ka àrùdù sẹ́mẹ́ ìwọl àrùd ọ̀ọ́dẹ̀t lẹ́dínà àmàna bíláhi wà rúṣùlẹ̀ dáàlì ka fadlúláhi yòtìhì mayẹ̀ṣẹ́ wàlláhu dùlfadlil àdì. ọlọ́ni ẹsẹ̀ díje ẹsẹ̀ díje lọ sí di àforíjìn látọ̀dọ̀ ọlọ́run bí wọ́n ti ṣe ráforíjì yẹn èmi náà ráforíjì nítorí kẹ́ ẹ máa ṣèdíje nípa rẹ̀ nù. ẹ ṣèdíje níbi àtirọ́ àlìjáná wọ̀ àlìjáná tó ṣe pé sísẹ̀ rẹ̀ sísẹ̀ sẹ́mà àti lẹ́ni ọlọ́run ló ń pèsè rẹ̀ lẹ̀ dàwọn ẹni tó gbòǹgbọ́ àtàwọn aránṣẹ́ òun. wíwọ̀ àlìjáná jẹ́ àjùlọ kan látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ máa ń fẹ́ ni tó bá fẹ́ ọlọ́run sáwa náà lọ́kàn nínú wọn. tọ́ ayé wo lọ́ọ́ ga jù náà àlùjáná ta ni ó sì ráàyè ayé tó ga jù nínú àlùjáná òun náà ni alwasila eléyìí ó sì jẹ́ ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́mi kó ti wá nínú hadith wa anabi sallallahu alayhi wa sallam ni. سيكون في أمتي قوم يعتدون في الدعاء والطهارة أرى وكان نجامي أنجا ما تعين على nínú àdúà àti ìmára nínú ọ̀tayọ ẹnu àlà nínú àdúà onáà nìkan sọ pé wọ́n lọ àlùwàsílà ni ó fún mi o nínú àlùjánnà ó ti ta ẹnu àlànà tóra yìí anabi muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ nínú hadith láti ọ̀dọ̀ abdullahi ọmọ amr ọmọ aas radiyallahu anhuma ọlọ́ anabi sallallahu alayhi wa sallam sọ pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul tẹ́ ẹ bá gbọ́ tó lù pèpè fún sọ́láàtì tó ń pèpè ẹ̀yin náà máa sọ ọdún tí sọ síbẹ̀ yìí ti máa yàtọ̀ sí tí ẹ bá débi hayya ala salah àti hayya ala salah tá a máa dáhùn yìí pé la hawla wala quwwata illa billah àbí tó bá yẹ kí salatul fajr ìní wọn ń pèpè fún tó máa sọ pé as-salatu khayrun minan nawm táwa náà dáhùn bẹ́ẹ̀ pé as-salatu khayrun minan nawm ẹ máa sọ irun tẹni tí ń pèpè fún salatu tí ń sọ yàtọ̀ sí ìwọ tó ṣe é pé ńgbà sọ pé ashhadu ọwọ́ sọ pé wahdahu la sharika lahu kìí ṣe tí wọ́n ní owó inú àbí gbàtà sọ pé ashhadu anna muhammadar rasulullah tọ́wá ní sallallahu alayhi wa sallam kìí ṣe tí wọ́n ní kọ́ sọ́ńbẹ̀ tọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé thumma sallu alayhi lẹ́yìn náà ẹ̀sà sàlátù fún mi tí wọ́n bá pèpè fún sàlátù tán ẹ̀sà sàlátù fún mi fa man salla alayya salatan sallallahu alayhi biha ash torí pé ẹnikẹ́ni tó bá ṣe àṣàlátù kan fún mi mẹ́wàá lọ́lọ́wọ́ bó fi sàfún ẹnikẹ́ni tó bá ṣe àṣàlátù kan fún mi mẹ́wàá lọ́lọ́wọ́ bó fi sàfún. thumma sallallahu alayhi alwasila lẹ́yìn náà ẹ bá mi tọrọ wasila lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà ẹ bá mi tọrọ alwasila lọ́dọ̀ Ọlọ́run kì í sàgá o yìí ṣàga o máa sọ àyè jọ́nsẹ̀ máa sọ pé ọlọ́run sọ anábì lága wọ̀sílà kí làga wọ̀sílà bá o àga fàdílà wọn kọ́ tètè abá ti rága wọ̀sílà ó yẹ ká rága fọ̀dílà yìí ṣàga ayé ọlá ńlá bẹ́ẹ̀ ni túmọ̀ rẹ̀ ẹgbẹ́ bá nàbí ṣe túmọ̀ rẹ̀ fúnra rẹ̀ fa innaha manzilatun fil janna ayé ńlá kan ni nínú àlìjẹ́nà yìí ṣàga ayé ńlá kan ni nínú àlìjẹ́nà la yanbaghi illa li abidin min ibadillah ayé yóò tọ́ sẹ́nìkan àsẹ́nìkan nínú àwọn ẹrú ọlọ́run a ìtẹríba anabi wa ti ga jù ayé yóò tọ́ sẹ́nìkan àsẹ́nìkan nínú àwọn ẹrú ọlọ́run wa arju an akuna ana musin ran kan lọ́dọ̀ kọjá pé mi lẹ́rú náà subhanallah salawatu rabbi wa salamuhu alayhi faman sa'ala liya alwasila hadlat lahu ash-shafa'ah anabi sallallahu alayhi wa sallam ni ẹnikẹ́ni tó bá tọrọ wàsílà fún mi o ìsìnkú ẹ̀mí ti dẹ̀tọ́ fún tó bá di jọ́ gbẹ̀ndà lókèyà eléyìí dẹ̀bẹ̀ ti ṣe iná làdúrà tí a sì lẹ́yìn gbàtí wọ́n fún sọ́láàtì tán àti sàṣàláàtì fún anabi sallallahu alayhi wa sallam a sọ pé allahumma rabba tamma was-salati al ati muhammadan al-wasilata wa ba'athuhu maqaman mahmudan alladhi wa'adta lọ́ba ti sọ báwọn tó ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan ọ̀lẹ́tọ̀ sí ìsìnkú anabi wa muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó máa pèpè fún sọláàtì tán yíṣe pé ńgbà tó bá wí tán àbí ẹni tí ń pè sọláàtì ó tún á máa wí gbanú gbóngbóng pé kíni tábìọ̀ ẹlòmíràn tún á wí tán tó á gbé ẹlẹ́dìlẹ̀ owó ṣẹ̀fà táńtánì kò tún sọ gbélé bẹ́ẹ̀ni tó bá wí ó ti lẹ́tọ̀ sí ìsìnkú ìsìpẹ́dẹ̀ tọ́ fún o fún ta ni ilé ìjẹba alìjẹ́nà níbo lọ́wọ́ wà alìjẹ́nà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ mélòó ni mélòó la alìjẹ́nà ẹ̀rí ẹlòmíì nínú àwọn ẹni tó ṣe é pé àwọn jogún kápánilẹ́rìn nítorí pé inú kápáyàn lẹ́rìn làwọn nígbàgbọ́ pé owó àwọn wà wọn á lè máa pa àwọn èèyàn lẹ́rìn lọ́nà ṣíṣe ọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ lọ́nà ṣíṣe súnà anábì sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ eléyìí táwa ti mà nínú tawhid wípé nàákídùn min nawaqidil islam nǹkan kan ni nínú tí máa ba islam èèyàn jẹ́ kọ́ ọ máa fẹ̀sìn islam ṣe yẹ̀yẹ́ wọn làwọn fẹ́ wọ alìjánà tó ga alìjánà tó kéré jù làwọn fẹ́ wọ bí alìjánà àwọn lébùrà bí alìjánà àwọn akóbàtà. bí alìjánà àwọn aláàrú la hawla wala quwwata illa billah mélòó la alìjánà ẹyọkan la alìjánà alìjánà tẹ̀rí yẹn ẹyọkan ni ọlọ́run ọba wa ó máa ń pe àlùjọ́nà láwọn àlùjọ́nà nínú alukur'an jannatin àwọn àlùjọ́nà àwọn ọgbà àdẹ́ra nítorí àti sàpèjúwe bó ṣe pọ̀ tó lẹ́yọ̀kan rẹ̀ bó ti ṣe pọ̀ ó bu àyà ṣùgbọ́n bí àlùjọ́nà ti ṣe jẹ́ ẹ̀yọ̀kan yẹn àlùjọ́nà tu darajat ìpele lórí ìpele lórí ìpele lórí ìpele ńlá aljanna aljanna ẹyọ kan ni ṣùgbọ́n àbí ìpele púpọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ wà nípa nánà iná náà ẹyọ kan ni ṣùgbọ́n àbí ìpele lọ sísàlẹ̀ púpọ̀ aljanna ẹyọ kan ni àbí ìpele lọ sókè tọ́pọ̀ yorùbá sọ pé aljannatu darajat wan naaru darakat nítorí ọba ti màmá sọ ọ sẹ́yìn kí garaje wà garaje wà láwùjọ kálukú náà sẹ́yìn sọ lárúbáwá sá ẹni wọn lè lọ gbójú fáìnà àbí òyọ kọ́rọ̀ tó ń bọ́ sọ alijannatu darakat wan naaru darajat ẹ́ tí <laughs> bá gbójú fáìnà èwo ta alijanna darajat. Eh? iná ń kọ́ darakat ah adúpẹ́ sọlọ́n tí ma ṣe gbogbo nǹkan pẹ̀lú bó bá ti ṣe tọ́ gíga gíga lọ́yọ̀ àlìjáná rírì lẹ̀ rírì lẹ̀ lọ́yọ̀ ọmọ aná torí ẹ̀ àlìjáná ẹ̀yọ̀ kan ni ṣùgbọ́n ẹ̀yọ̀ kan àbí ìpele gíga pípọ̀ ẹ̀yọ̀ kan àbórúkọ pípọ̀. torí ẹ gbogbo àwọn orúkọ tọ́lọ́n fún alukur'an tọ́lọ́n fún alijanna nínú alukur'an ọlọ́wọ́n bá fún láwọn orúkọ yìí ọjọ́ orúkọ alijanna ẹ̀yọ̀ kan àbí ìpele púpọ̀ àbí ìpele púpọ̀ nínú àwọn orúkọ rẹ̀ ọ̀nà ni alijanna alijanna nínú àwọn orúkọ rẹ̀ ni ọlọ́mọsílẹ̀ wọ̀ wá ẹnìkan wá pé alijanna alijanna tẹ̀ ń sọ yẹn kí ni túmọ̀ rẹ̀ gan ọgbà àdẹ́ra pé ah ẹ̀dàkùtà bá ti á kú láyé sínú gádìn láàmú àwọn àsùn láàrin ewéko lábẹ́ ẹ̀gí kò ní sílé má emiri ń kọ́ ẹ̀fọn ń kọ́ yàmùyàmù ọmọ ti ń jẹ́ àlìjẹ́nà ọlọ́run pè nítorí kọ́ pamọ́ sí wa nítorí kọ́ pamọ́ sí wa gbogbo tó bá sì pamọ́ jim non ó máa ń bẹ ní orúkọ rẹ̀ nínú rẹ̀ náà ni jin alìjọ̀nù sóríri ọ̀pamọ́ ni nínú rẹ̀ náà ni aljanin ọmọ kólóró ti ń bẹ nù ya rẹ̀ nígbà tí ń bẹ nù ya rẹ̀ orúkọ rẹ̀ ní kíni aljanin so jim non yẹn ó ní í ṣe pẹ̀lú pé nǹkan pamọ́ so náà náà sọ aljanna nítorí pé ọgbà ọgbà ló kúnú ẹ̀ kí wá sí ọgbà lásán ọgbà ẹ̀yà wà nílẹ̀ ayé ń bì kọ́ lọ́ọ́ májà àmà tẹ́lẹ̀ yìí náà mọ̀ ọgbà ẹ̀yà ọgbà ẹ̀wọ̀n ọgbà kínní ọgbà ẹ̀yà ọlọ́mọdé ọtọ́ sí wa àmọ́ gbà tàlùkìyàmà ọgbà kínní ọgbà dẹ̀ra ọlọ́run sì lé wa. nínú àwọn orúkọ rẹ̀ ní alijanna ẹ̀yin náà sì mọ̀ pé alukurani pọ̀ níwájú wa níbi tí Ọlọ́run ti ń sọ pé wọ́n fi àwọn kan sí aljanna wa man yuti'i llaha wa rasulahu yudkhilhu mi tajri min tahtiha al-anharu khalidina fiha wa dhalika al-fawz al-'azim. eléyìí dábàá wọn a sọ tírà kan ní al-fawz al-'azim. كن تما فوز العظيم نوع آية؟ هم ومن يطع الله ورسوله ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك وذلك الفوز العظيم كن فوز العظيم بي الجنة نية ترى تواصل فوز العظيم نعم فالجنة لو سنتري الوزدية كلها أهل السنة والجماعة gbogbo níta bá ti fẹ́ sọ lórúkọ a máa sọra fún at-tatarruf wal-ghulu wat-tazkiya ìtayẹnu àlà àti fífọ nǹkan mọ́ alùsùnà máa sọra fún nínú sísọ nǹkan ló kọ. mo wa torí ẹ̀ ló ti jẹ́ pé alùsùnà lè sọ nǹkan ló kọ èèyàn àmọ́ wọn ga wọn ò ní sọ lórúkọ ga. torí ẹ̀ ló ṣe pé látara wa látara àwọn ilé ẹ̀kọ́ wa látara ọkọ àwọn àdúgbò wa ẹ̀ tara ma èwo ni wọ́n lo súnà ń wọn ti di ẹ bá ti di ẹrẹ lójú gan ọsọ hostel rẹ ní Daaru Naim alijanna wa ń kọ mọ̀rọ̀kọ́ ẹ̀fura àbí kìíní ka hostel ka Firdaus mọ̀rọ̀kọ́ ẹ̀fura àtọ́ wa ń bẹ̀ ẹ̀yàmù kò ń bùkátà àtúnṣe nìyẹn ọ̀kẹ́ sàmúdàkẹ́sùn náà la fẹ́ tẹ̀lé sọ́lórúkọ èèyàn kan kò sí wàhálà ń yẹn àbí òye wa bẹ́ẹ̀ náà ló kọ àwọn sukuu sukuu kan tawhid ok ongan ni tawhid sahwalala so gbogbo àwọn nǹkan ẹgòlù ni wọ́n ń pè nínú sunna so nínú sunna gbogbo nǹkan wọ́n máa ń ṣèwádìí tí òfin ní jẹ́ pé à ń tayọ kínni à ń tayọ ẹnu àlà èèyàn jábọ̀ ṣe jẹ́ ń bẹ̀ ọ́n ní sókè nínú àwọn orúkọ aljanna ọ̀nà ni alfirdaus abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ní ìsìn ànìkan pé jẹ́ àpàdé ní Firdaus ah, ah, Firdaus wa o nísàlẹ̀ ẹ ní ọ̀ndà jí ni ah, mọ̀lùkọ́ yìí náà ti fura mẹ́ ní ìsìn mm-hmm. torí ẹ̀ lẹ́sìn máa sọ pé Firdaus hostel ẹ̀ máa pè já eléyìí tó fúyẹ́ yẹtù pé jẹ́ àpàdé ní Firdaus jẹ́ àpàdé ní Firdaus hostel nínú orúkọ aljanna ọ̀nà ni adin jannatu adin ayi daaru istiqrar ilégbèé kìí sọ tẹ́ẹ̀lì aljanna kìí sọ tẹ́ẹ̀lì ilégbèé lòun toró tẹ́ẹ̀lì kìí ṣe légbèé ilé àlejò ńlò tẹ́ẹ̀lì aljanna ìṣe ilé àlejò ilégbèé láéláé ni ìtumọ̀ adin kìí ṣe kọ́lọ́nkà wípé jannatu adinin bí aljanna náà ni kò sí yàtọ̀ a ó ní yàtọ̀ ilé gbèé téèyàn jáde ńbẹ bákan náà nínú orúkọ aljanna òní jannatul khuld ọlọ́ni kul adhalika khayrun am jannatul khuld allati wa'ida almuttaqun jannatul khuld ilé gbèé láéláé nínú orúkọ aljanna nínú orúkọ aljanna ní jannatul na'im nínú orúkọ rẹ̀ ni jannatul ma'wa nínú orúkọ rẹ̀ ni kíni darussalam ilé ọ̀la ọlọ́run ọba kọ́ máa sì lè wọ̀ wá níbo la aljanna wà níbo lọ wà so that bóyá tí a bá lè rìn débẹ̀ láti ẹ̀ fi lọ́ọ́ rí kéèyàn ó lè bá a múra ó ní sọ bá fẹ́ kọ́lé ó ti lówó lẹ́wọ́ wọ́n á ní kó mọ́ ọ lọ sí GRA ibi táwọn tó rọra lówó tí wọ́n kọ́lé sí ẹ ilé wọn kọ́ bí ìgbà tí wọ́n á lu fẹ́fẹ́ yìí hmm? eléyìí ní rélùwé ńlọ gbogbooro wọn náà ti bẹ̀rẹ̀ sí yà sórí ẹ irú irúlé tó fẹ́ kọ́ nù eléyìí ló mú kọ́pọ̀lọpọ̀ ó di ẹni tí ń gbẹ̀gùn jẹ pé owó oṣù lásán ò lè tó láti kọ́ irúlé tí mo fẹ́ kọ́ sáà yóò máa gbẹ̀gùn jẹ yóò máa gbàgbà kúgbà yóò máa jẹjẹ kú jẹ torí ilé irọ́ tó fẹ́ kọ́ sáwọn alẹ́ rà àlùjànnà ń bọ̀ lọ́wọ́ àlùjànnà ń bẹ ń sánmà àlùjànnà ń bẹ ní sánmà kò sí nílẹ̀ ẹnìkan àná ọ̀dà tó gbé sánmà níbẹ̀ dákun bó láti débẹ̀ ń jọ sọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ kìí sàwà sátì sọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ ọlọ́sọ pé wọ́n fi sẹ́mà rizqukum wa ma tu'adun sẹ́mà lárísìkì yín wà o àti ntọ́lọ̀ ń ṣe ládìẹ̀ fún yín kí lọ́lọ́ ń ṣe ládìẹ̀ fún wa alìjẹ́nà sẹ́mà lọ́wọ́ so ibẹ̀ làlìjẹ́nà tá a fẹ́ wọ̀ wá bákan náà ọlọ́ni walaqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha 'indaha jannatul ma'wa anabi sallallahu alayhi wa sallam ó tún rí lẹ́ẹ̀kan sí ó rí malayika jibril lẹ́ẹ̀kan sí ìgbà kejì tí anabi rí malayika jibril nù lórí àwòrán bọ́lọ̀ ń ṣe dáa níbi igi tí wọ́n ń pè ní sidratul muntaha ọlọ́ọ̀ni ibẹ̀ làlìjánná wà ibù padà sí ibẹ̀ làlìjánná wà ibù padà sí lókè ibi tí àlìjánná wà nù torí ẹ̀ tọ́ba ń wá ẹ̀ lè rí o ẹ lè rí torí pé bọ́lá wà lókè lọ́wà tọ́ ọ wá nínú àdìsá nebà Muhammad sallallahu alayhi wa sallam bí dáná bí ti ń sọ̀rọ̀ aljanna ó ní inna fil jannati mi'ata daraja a'addahu Allahu lil mujahidina fi sabilihi kullu darajatayn baynahuma kama bayna as-samaa'i wal-ard dájúdájú ọlá ń bẹ tọ́lọ̀ ti pèsè kalẹ̀ náà tó bá ṣe jihad sójú ọ̀nà rẹ̀ ọgọ́rùn ọlá ọgọ́rùn àgbéga ni ntí wàá ń bẹ láàrin àgbéga kan ságbéga kan nínú ọgọ́rùn ọlá tọ́lọ̀ wọn ṣe fún mujahid fi sabilillah yẹn ọ̀pọ̀ ó tún ti ń bẹ láàrin ilẹ̀ àti sámà ẹyọ kan síra wọn nù ìwọ wa sọ pé jihad ti tán gbọ́dọ̀ ti tán òní kò sí má ìjáde ló kù sọ ma pé ń tanra yín jẹ ni ẹ lè tan islam jẹ nínú alátọ́lọ́ ń pèsè kalẹ̀ náà tó bá ṣe jihad fi sabilihi nù. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní fa idha sa'altumullaha fa idha wọ́n wá tẹ́ máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run al-jannatul firdaws kẹ́ máa tọrọ aljannatul firdaus ni kẹ́ máa tọrọ fa innahu awsatul jannati wa a'lal janna dájúdájú òun oh, ló dáa ló sì ga jù nínú gbogbo aljanna jannatul firdaus yàtọ̀ sí ètò oníkọ́lọ́ wọn bó fún sí aljanna akóbàtà aljanna aláàrú aljanna akóyọyọ ó ní ló ń fẹ́ rárá o anabi ní kọ́ alẹ́ kọ́ yìí o fa'idha sa'altumullaha fasaluhu alfirdaus gbogbo àti ẹ̀bà tọrọ lọ́dọ̀ náà jannat alfirdaus ní kẹ́ẹ̀ máa tọrọ wa adkhilna jannat alfirdaus torí pé ọlọ́gàjù ọlọ́gàjù nù pélé pélé pélé alìjẹ́nà tọ́ wa fawqahu arshur rahman ajá ńlagọ́ ọlá ọlọ́run ọba wa ṣé àjà máa múlé kárí ni àbí máa mú sẹ́kù nàám àjà máa mú kárí ni sọ́ àwọlẹ́lẹ́ tí wọ́n bá bá yín kan àjà lóyún tọ́jú pé dàjí wọn kàn ìdajì yòókù ńkọ́ àfi ká ẹ kọ́lọ́ ọmọ ọrọ̀ jù kóòrùn ó sì máa mú wọn rò pé yé wa however àwọn atara rẹ̀ máa báwo la gọ́ ọlọ́run ọba ṣe ṣètò àgọ́ ọlá rẹ̀ torí ẹ̀ lànà sallallahu alayhi wa sallam ló sọ pé ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́n tonti bó ti ṣe jẹ́ pé wasi'a kursiyyuhu as-samawati wal-ard ìtìsí àgọ́ ọlá rẹ̀ ó fẹ̀ tayọ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ìtìsí àgọ́ ọlá nǹkan lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlá ọ̀dà gẹ́gẹ́ bí kàkítí ká sọ sínú pápá ni sáárì a lè so a jẹ́ pé àgọ́ ọlọ́run ọba wa òun là já jannatul firdaus ọlọ́run sì ròyìn aljanna pé ardu as-samawati wal ard sísẹ rẹ̀ sísẹ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni òru rẹ̀ wọ́n kọ́ ọgbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ gígùn kan máa ń ju sísẹ rẹ̀ lọ òkè rẹ̀ làgọ́ ọlọ́run ọba wa subhanallah ọlọ́dà kò má sílé wọ̀ wá. wa minhu tajri anharul janna láti bẹ̀ làwọn odò àlùjánà àti ibẹ̀ ni wọ́n ti sẹ́ ibẹ̀ ni sẹ́lẹ̀ ru àwọn odò yẹn wà gbogbo odò àlùjánà látòkè òun ni wọ́n ti ń bọ̀ àti mọ̀ báwo làlùjánà ti ṣẹ̀ṣẹ̀ tó báyìí nínú àwọn àyàtà ti kà sáájú mélòó wá làwọn ilẹ̀kùn aljanna aljanna kan náà ni ṣùgbọ́n láwọn ilẹ̀kùn tó pọ̀ àwọn ilẹ̀kùn aljanna mẹ́jọ ni wọ́n mẹ́jọ làwọn ilẹ̀kùn aljanna kì í ṣe pé aljanna mẹ́jẹ̀jọ àwọn ilẹ̀kùn aljanna mẹ́jẹ̀jọ àwọn ilẹ̀kùn aljanna yìí alukur'ani tọ́ka sí sunna anabi sallallahu alayhi wa sallam náà tọ́ka sí ọlọ́ni wasiqa alladhina amanu ila aljannati zumara hatta idha ma ja'uha wa futihat abwabuha wa qala lahum khazanatuha salamun alaykum tibtum fadkhuluha khalidin futihat abwabuha tí wọ́n bá ti kọ́ àwọn aljanna dẹnu aljanna wọ́n sì àwọn ilẹ̀kùn rẹ̀ fún wa àwọn ilẹ̀kùn rẹ̀ bẹ́ẹ̀ ilé olùjẹ́lé ńlá ilé ò lè jẹ́ ilé ńlá kó jẹ́ pé lẹ́kùn ẹ̀yọ̀ kan lónìí bọ́tì àti ṣe burú tó ń tọ́jú ilé àṣẹ pọ́n ẹ̀yin náà sọ pọ́nà kan kọ́ kọ̀ wọ́jà báwo wà lọ́nà kó ṣe wà àlìjánà tọ́jú ilé tọ́ dáa jù torí lẹ́kùn àlìjánà mẹ́jọ ẹnìkan ní adúrú wa lẹ́kùn mẹ́jọ péré à ń bọ̀ wá